ìfihàn orí kẹẹ̀ẹ́dógún. mo sì rí àmì mìíràn ní ọ̀run tí ó tóbi tí ó sì yani lẹ́nu àwọn áńgẹ́lì méje tí ó ní àwọn ìyọnu méje ìkẹyìn nítorí nínú wọn ni ìbínú ọlọ́run dé òpin mo sì rí bí ẹni pé òkun dígí tí ó dàpọ̀ pẹ̀lú iná àwọn tí ó sì dúró lórí òkun dígí yìí jẹ́ àwọn tí wọ́n ti ṣẹ́gun ẹranko náà àti àwòrán rẹ̀ àti àmì rẹ̀ àti iye orúkọ rẹ̀ wọ́n ní dùrù ọlọ́run wọ́n sì ń kọ orin ti Mósè ìránṣẹ́ ọlọ́run àti orin ti ọ̀dọ́-àgùntàn wípé. títóbi àti ìyanu ni àwọn iṣẹ́ rẹ̀ olúwa ọlọ́run olódùmarè òdodo àti òtítọ́ ní ọ̀nà rẹ ìwọ ọba àwọn orílẹ̀-èdè. ta ni kí o bẹ̀rù olúwa tí kì yóò sì fi ògo forúkọ rẹ nítorí ìwọ nìkan ṣoṣo ni mímọ́ gbogbo àwọn orílẹ̀-èdè ni yóò sì wà tí yóò sì forí balẹ̀ níwájú rẹ̀ nítorí a ti fi ìdájọ́ rẹ̀ hàn. lẹ́yìn náà mo sì wò sì kíyèsí a ṣí tẹ́ḿpìlì àgọ́ ẹ̀rí ní ọ̀run sílẹ̀ àwọn áńgẹ́lì méje náà sì ti inú tẹ́ḿpìlì jáde wá wọ́n ní ìyọnu méje nì àwọ̀ wọn ní aṣọ ọ̀gbọ̀ funfun tí ń dán a sì fi àmùrè wúrà dì wọ́n ní ọ̀kan àyà àti ọ̀kan nínú àwọn ẹ̀dá alààyè mẹ́rin nì fi ìgò wúrà méje fún àwọn áńgẹ́lì méje náà tí ó kún fún ìbínú ọlọ́run ẹni tí ń bẹ láàyè láé àti láéláé tẹ́ḿpìlì náà sì kún fún èéfín láti inú ògo ọlọ́run àti agbára rẹ̀ wá ẹnikẹ́ni kò sì lè wọ inú tẹ́ḿpìlì náà lọ títí a fi mú ìyọnu méjèèje àwọn áńgẹ́lì méje náà ṣẹ.